bá ń sọ̀rọ̀ ayé ọ̀tá mi ti bàjẹ́ fáínálì. ìwé èdè tó ń pè yẹn bí mi nú ọrùn mi nú àyà mi já kí ló lè fa gbogbo wọn yẹn. I gave up a lot because of you. The choice. So you're telling me my choice is wrong. Cheers to good life. nǹkan tó bá jẹ́ tèèyàn báyìí kò yẹ kí èèyàn máa oh, kí ó make sure pé ó tẹ̀yàn lọ́wọ́ pátápátá ni. ó mọ àwọn ọmọ tó wà ń tàn sí àwọn girls sì sí wọn kì í fẹ́ rí ìyá ọkọ sójú you must be joking. i'm supposed to be with you today so èmi àti ẹjọ máa wà lẹ́nu nínú yàrá ẹ̀ lókè a máa fi eyín lura wọn kẹ́kẹ́kẹ́ a máa sún kéré sí kéré màá máa sọ ní kẹ́kẹ́kẹ́ bí gbá. iná ń jó mi lábẹ́ aṣọ ó dà gbé mi èdè understand mi. You? Hmm. méjì náà bá fi lè lù òkú lẹ́lẹ́jà ta wà kó lè jẹ́ mo bá set ni. àlàyé gbàgbé ẹ kó jẹ́ set up ò ráyè. yọ ẹnikẹ́ni àṣà ẹ̀mí ohunkóhun kó tọ olúwa wá olúwa yóò sì fi fún. kí ló ṣe malik náà ṣé nǹkan tí mò ń sọ òye malik náà ni ò dé bá mi explain. tó gbọ́dọ̀ ẹsẹ̀ tó mọ ẹsẹ̀ ó dẹ̀ ní kí mo kọ́ lálábòsí bàbá lálábòsí ni mo fẹ́ kẹ́ bá mi pa bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ gangan nìyẹn. bàbá ìtìlẹ̀kùn bẹ̀rù mi gbẹ̀rù yẹn wọlé. tó bá fẹ́ bojú mi jẹ màá bojú ẹ̀ jẹ gan. ẹni tí ò lóyún rí tí ò bímọ rí káwá fi sílẹ̀ kó travel out. lẹ́nu kúrò ń bẹ̀ ẹ jọ máa gbé oyún yẹn ni. kí ló fẹ́ tó wàá dá màtí báyìí. ipa òrajà ipa òtá náà. àti mo yọ. o ò lè fẹ́ ọmọbìnrin yẹn o o kò just fifteen. IBM FM failed it wasn't successful. inú màdámà kankan Elisa ah, ìwọ náà kò kù díẹ̀ àwọn ti kọ́ ọmọ kékeré bọ̀. ṣé yẹn mẹ́jọ dání ni lórun ò bá kú òun jẹ́ kó lọ ṣe nǹkan tó yẹ kó ṣe. ilé ìkọ́ni tọ́ eléyìí gbọ̀ngàn ló yẹ kó pélé fún ẹ tó ti rìn tó ti ṣe gbogbo ẹsẹ̀ ló ti wú yìí. àwa táwa nù lé mọ̀ àtàṣírí ẹ̀ sí gbogbo aráyé. èṣù kì í pẹ́ kó tó lóyàn ọlọ́run tó tóbi bàbá dáadáa ni ó ráyé báyìí. why do you always find fault in everything I do. and why do you always nag and act stupid all the time too. mo kọ́ yẹ́. mi ò ṣe bẹ́ẹ̀ mú ìrìn just a cute empty vessel. Me ní ìkọ̀kọ̀ ti bẹ̀ sọ sọ́dọ̀ tó wà lẹ́yìn. ṣé nígbà tó bá ti pè tí ọmọ bóyá èèyàn kan tọ́lá nǹkan mọ̀ big mummy fún mi ní headache. ẹyọ kan tó máa ìbojúlé nìyí a máa gbọ́dọ̀ fojú money. ẹ àbó mọ 그냥 좋을 기사야 빌려 finúfinú bóòrùn ràn mọ́ ó dọwọ́ olódùmarè adíá fún alárìndọ̀káyé tó ń gbógun lọ́lù màgbò. wọ́n láyọ̀ ń yan wọ́n ní ìrà ó rà wọ́n ní ẹni táyọ̀ bá yan. ní kú sígbó onígbó wọ́n ní ẹni tí ìrà bá rà ní kú sọ́dọ̀ wọn lọ́dọ̀. <laughs> mo fún ọ ní ọjọ́ méje láti gbélé ẹ àti gbogbo ọ̀ṣà ẹ kúrò lórí ilẹ̀ torí mo fẹ́ lò lẹ̀ ẹ́. ilé mi èmi Fálàyè ẹ̀dùn náà kì í ṣe táyọ̀ ní ni àbí ojú mi ń tàn mí jẹ ni èmi mi èmi fàlàyé ṣé màá wá sí ẹ mọ́ ni àbí táyọ̀ kọ́ ni mò ń wò. Ebi ò ṣe táyọ̀ ajagungbadé lórúkọ mi. èmi ah, ah, ẹ dúró ajagungbadé táyọ̀ ẹ ó dà ó dà ó dà ọyá ọ̀tá tí ń bẹ lọ́nà kó wọ́ tuurutu kó lójú ọ̀nà òjòlá ti ń bẹ lọ́nà kó wọ́ tuuruturu kó lójú ọ̀nà. torí pé ìdènà kí dènà kan kì í dé erúkú ẹsẹ̀ ọdún oníkọ̀kìtì bò wọ́n kú bá kú sẹ́ni wọ́n kọ̀kìtì ìbò kí ẹgbẹ́ ayé àtẹgbẹ́ ọ̀run ẹ bá mi kọ̀kìtì bò ajagungbadé lórí tó sọ yìí títí ìjọ méje kọ́mọ kìje lémi abájọ ara fún mi náà ìwọ kẹ <laughs> ìwọ kẹ ìsàngúnyọ fún ọ tó ń jọ mi òjòrò ká dáa fún ọ. òun làálù ọ̀rọ̀ òun dìgbà ní dìgbà lé ẹni. guys ẹ wo àwọn Yorùbá sọ pé tí ẹṣin bá gbé ní sọlẹ̀ a máa tún nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣẹ́rí nísìnyí ó fẹ́ kí a work as a team ṣọ́rọ̀ tí mo sọ yìí tá a bá work as a team a lè mọ bá ṣe máa defeat ajagunbalẹ̀ because nǹkan tó bá dé bá ojú kọ ó di dandan ó dé bá mu Ake. Bàbá o. Èmi náà mọ̀ kú wọ náà kì í ṣe ìrẹ́pẹ̀rẹ̀ nǹkan tó lè mú ajagungbadé tó sọ ẹ́ dìdàkudà dájúdájú ká ní ò ní èèyàn àwọn bàbá lẹ́yìn tó gbẹ́kẹ̀lé ọlọ́run kan tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ ìyẹn mo ṣe wò ó pé àwa gan láti wá ẹ̀rìn kún ìyẹn sí wa. bàbá apọ́lójú ni mí ìmúlẹ̀ ṣàngó alábẹ́láwọ́ ni mí ìmúlẹ̀ ògún àjàwàrà ni mí alágbádá ògún bàbá ẹni tí tẹ́bá fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ Ajagungbadé mo ṣetán láti ṣe àìkọ́tà láyé yẹn ṣe fún mi ó lọ fà á tí bá yẹ pé mo ní bàbá ń gbẹ̀jọ ni màá ti jẹ́lẹ̀ Ah, Baba, ẹni tí ẹni tí mo ṣetán mo wà pẹ̀lú yín ọlọ́run. Baba, bàbá má lulẹ̀ wé fọ nítorí wọn ká àwọn ọmọ dáhà wà wọn ṣe wà pa wà wá tọwọ ká àwọn ọmọ bàbá wọn àwọn bàbá wà wá tẹ sí wọn lógún tẹ̀tẹ̀tẹ̀. Yes, you are right. Among mo fẹ́ kí n rántí pé òru là ń ṣèkà o tí èèyàn bá fi ọ̀sán ṣe kò ní para rẹ̀ lọ ṣé rí nǹkan tó wà níbẹ̀ bó ṣe wà yẹn tó bá ti sùn lálẹ́ mo fẹ́ kí n lọ ṣe iṣẹ́ yẹn gbogbo agbára tóun náà gbẹ́kẹ̀lé a ti sùn òun kan ṣe kí ni òun kan ti sùn mọ́ra. bàbá ẹ̀rẹ̀ ti gbéṣẹ́ báwa nìyẹn o a máa ṣí lọ́wọ́ kan ṣáàmà mi dọ́nà dọ́sẹ̀ ni bàbá mi ah Charles Charles bàbá ẹ dẹ̀ mọ̀ pé tested and trusted ni wá. gbẹgbẹgbẹ ni sọ o tested and trusted bò ẹ ẹ ṣe tested and trusted nígbà tó wá káyín mọ́bi tẹ wá kí lẹ rí ṣe ó ń sọ ń sìn pé tested and trusted ẹ wo ẹ ṣe nǹkan tó níwọ̀ tó wà needful ni that's all am. bàbá ó wá bẹ́ẹ̀ ń gbà yẹn ni o i dey tell you now say the needful will be done bàbá mi ní táìmì ajagungbadé máa jẹlẹ̀. ọjà orí kan fún iṣẹ́ òwò àpò tàbí ìrà tí ìjà sẹ́yìn ọ̀run. Ògúnbádé kí ló dé <laughs> Ajagungbadé. gbógùrù gbógun yáná gbógun pọ̀ bó bu ara mi ìjà <laughs> ṣé wọn mi sí mi sì tó rán sí mi náà rèé ọmọ mi nì èmi tí mo fi ẹ̀ṣẹ̀ lọ́ṣẹ̀ gbàrùn fodidi ẹdọ sókèlè ògún làlú ni mí ọmọ ògún tí ń gbani tí ń gbalé ẹni olókun àdó ni mí ọmọ olódò jẹ adigun kọ̀nàkọ́nà ti nọmọ ẹ̀gá báyìí ìjà ń bọ̀ pèdè. ajagungbadé jọ jọ mo bẹ̀ mo bẹ̀ jọ má bínú. ajagungbadé jọ jọ. Ah, wo wo ajagungbadé jọ jọ jọ má bínú. afẹ́fẹ́ lórí ìrìnàjò. Ah, ah, Adam. ó ti kú tipẹ́ tipẹ́. ikú tó pakú tì. ẹ mo ṣe wá ń ta bàbá kò ráwọn bàbá blue méjì tọ́yọ wọlé ọ̀rẹ́ ráwọn fẹ́ rí yan ọ́fíṣà làwọn wọ́n fẹ́ rajà àgùnbàdé tiwa. Um, wọ́n máa lọ́n tẹ̀. hello gentlemen i have to say thank you sir. How may I help you? ẹ ṣe gan ni sir i am inspector farouk ọlànìwájú abisoye uh, of the mainland uh, state security service um, àbúrò mi kan òun ló mẹ́jọ yín wá bá mi ó ní uh, òun ralẹ̀ lọ́wọ́ yín ẹ wá gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ ẹ tún tàfẹ́ lù mí mo wá wò wípé ah, kò dùn mí kò dùn mí àgbàlagbà ń bọ̀ pa ohun tá a bá tó pẹ̀tù sí ṣé là ń pẹ̀tù sí. ọ̀gbẹ́ni you are rude tó tó ṣe bí òye náà máa ń sọ wájú àgbàlagbà you dey talk like mumu now wetin dey worry you. Um, sir with all due respect tó tó ṣe bí òye anyways um, ó ń sùpè bí olè ó ń lọ láàrin ọ̀dẹ̀ ó ń sùfè bíi àgbẹ̀pọ̀ ṣe bóyá ká wádìí bóyá olè ní tòótọ́ abẹ́nirè. adébáyọ̀ falẹ́tì straight to the point ah, bàbá òrò ayé gbogbo ètò ń ṣe iná. ọgbọ́n ìbá ya wèrè. bàbá ló vex na àwọn gbogbo àwọn ẹ̀sìn ìjà wèrè bí ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ gbogbo náà. Ah. mo wá wò wípé kàkà máa wòran kó máa súfè bí apóhùn lípo lájà àdàkàbí bóyá ó lè ní abẹ́nirè ẹ jọ ṣé lóòótọ́ lẹ talẹ̀ fábúrò mi ìyẹn Akínjídé tẹ́ ẹ̀dẹ̀ tún tún tàfẹ́ lómi. Ah, jẹ́ kí n sọ̀kan tí ò yẹ fún ẹ first bidder lèmi máa ń ta ilẹ̀ tèmi fún ọ ah at first mo rò pé àbúrò ẹ lówó lọ́wọ́ ni tí wọ́n máa ní ọ̀dọ́mọdé olówó àṣé mo á rí pé ọ̀dọ́mọdé tiẹ̀ ta ṣẹ̀rẹ̀ lórí. ó tó ṣì bàbá. ẹ tí mo ta lẹ́yìn ó kéré ju àbúrò ẹ lọ so ìyẹn ti kúrò nínú nǹkan tá à ń sọ ilẹ̀ mi mo rò pé tiẹ̀ fẹ́ rárá lẹ̀ ni. ọ ilé ìyá ìsàlẹ̀ ìfẹsà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákẹ́jà ilé ń ṣe scam ni mo kà yẹ kún mi right. níbo. ó lè ṣe máa talẹ̀ fún èèyàn méjì yìí. skubidu skubidu. ọlọ́ba lè jẹ́ kí n sọ tẹ́lẹ̀. Ah, bóyá ó fẹ́ yìnbọn ó lè fẹ́ yìnbọn. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ajagungbadé a ti ń gbórúkọ yín tipẹ́. mo dẹ̀ mọ̀ wípé akíkanjú lẹ́yìn náà àmọ́ ẹ ṣèrántí wípé yorùbá lèmi náà mo dẹ̀ jìyà jìyà kí n tó lè dépò tí mo dé nínú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí ah, ẹ gbọ́ o méje lògùn o ògùn alára ní jajá ògùn onírè ní mẹ́jẹ̀ ògùn málàmálà èkuru funfun ní jẹ ògùn alápàtà ẹran ní jẹ. ọ̀gbẹ́ni ògùn alábùkù ni wọ́n lè máa kàbùkù ń bí tó ló ja wèrè ni òun pògùn nǹkan méje nǹkan mẹ́fà nǹkan mẹ́sàn mo rò pé lórí búkúrò àwọn tán bí ẹja. oògùn gbẹdògbẹdò oògùn wádòwádò ẹja náà bú ló ń jẹ. bàbá oògùn onírèlè mi o <laughs> i am trained to kill. ayédèmà bàjẹ́ fọ́ ọ̀tún sọ ẹ̀ ni. níbo ayédèmà bàjẹ́ fọ́ ọ̀tún sọ ẹ̀ ni lọ́pàá yàrá ja ẹ̀ sílé trained to kill wò mo rò pé ó ya wèrè àwọn dey uniform o nǹkan tá a fi nulẹ̀ ńlẹ̀ mo rò pé ó ya wèrè ló ṣẹlẹ̀ àbò jáwé. níwájú àwọn wo ni wọ́n ti lé lóògùn èmi arúgbógun bíi èéfín abojú agada bíi ojú abẹ́rẹ́ èmi ọ̀gbìnrí lè ṣe bẹ́ẹ̀ níjù wèrè pé ti kékeré ṣòro gbámú èmi ò jí ní kùtù dáṣọ ọ̀jà bọ́rùn. jẹjẹrẹ. ẹjọ ọ̀gbẹ́ni kẹrà lójú yóò kù olórí gbogbo dìde tí ó dìde tí ó dìde tí. kọ́jú sí ní kò gbọ́rọ̀. ọ̀gbẹ́ni wa àwọn ìṣùkọ àgbàdo jẹ máa ń gbọ́kọ̀ lé ẹ máa ṣerú ẹ mọ́ o ó máa dé irúfẹ́ ó máa dé rúpẹ̀fẹ́ rúpẹ̀fẹ́ máa ṣe rẹ́ máa ẹgbẹ́ òṣì ìṣùkọ àgbàdo ẹ̀fẹ́ kórí burúkú yíyá ayé máa yíyá bàjẹ́. dábọ̀ bọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ bọ́ dà lórí burúkú ni ẹjọ́ kù ni ẹjù ni ẹjù ni lára ẹbí ẹsùn ẹbí ẹsùn ó ṣe ní bẹ́ẹ̀ Hey hey boy boy boy hey boy boy oh oh yeah, yeah. oya oya lé wọn síta lé wọn síta lé wọn síta lé wọn lé wọn lé wọn ìta ìta. ọ́fíìsì àgbẹ̀ntì kí ni kò ń kọ́ mí lómi yìí ọ̀rọ̀ ajagungbadé tá a lọ bá lórí ọ̀rọ̀ yàgbé mi I think uh, there is this resemblance between him and uh, Tayo. Tayo kan náà. Exactly. Wọ́n jọra they look so identical. So wọ́n wá so identical to the extent kan. I can't even contain it. Ó mo ṣàn process ẹnu brain mi. Màá gbé Táyọ̀ my bad gbá Jagungbadé báyìí. Màá gbé I keep seeing the same thing. Yes sir, uh, with all due respect sir, uh, mi rò pé mi rò pé Táyọ̀ ni o. Torí tó bá yẹ pé Táyọ̀ ni Ajagungbadé yẹn ni, mo fi pò yẹ kó dára mọ̀. Mo fi pò yẹ kó dára mọ̀. Àárọ̀ o, mi rò pé ni sir. because this this one looks so weird and well, exactly exactly so that's the point. The, the hair whitish and that's the beard, the mustache, everything is white. So one wonder actually ah, Jay. so me me expect pé ó máa joan kó máa sir i'm sorry. kò lè joan sa mo hope for right kò gbọ́dọ̀ joan. then èmi náà hope for right sir. o <laughs> hope for right so. i i'm sorry sir kò possible. jẹ́ but ah. wọ́n jọra I'll see you some other time. all right sir ẹ bá mi family sir. gbogbo apá mi gbogbo rẹ èyí kò wọlé dáadáa. ọ̀sùnmọ̀ ọ̀kẹ́ báyìí ọ̀rùn èèyàn náírà gan-an ní màìdí o ilẹ̀ téèyàn kan ti rà tẹ́lẹ̀ ẹ̀rẹ̀ tó wà lọ tà fẹ́ lómi ah. wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa kọ́lé lórí ilẹ̀ onílẹ̀. mi mọ̀ pé wọn náà sọ bẹ́ẹ̀ gbà mí bí wọ́n ti ṣe irú ẹ̀ who does that. Ah. ẹ máa kú iṣẹ́ ẹ máa ah, láyà èwo lẹ tún gbé síbi do not trespass òótọ́ ni o àgbọ̀dọ̀ kọjá yìí wá. ṣé létí lápá nìyí ni mo ní mo ti talẹ̀ ìfẹ́ lómi. Ah, bó Àjàngbádé mo ti sanwó lẹ́yìn náà ẹgbọ́n mi ti wá rí of course bá lè máa talẹ̀ fún ọtí máa. lórí burúkú ni ẹ ní àbáyé ẹ fẹ́ bàjẹ́ ah, ni. ọmọ ilé. àgbàná ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ báwọn tiẹ̀ ṣe jẹ́. kò ní yẹ ajagungbáre tí wàá lù wọ́n fún lóhùn kò ní da fún ìméjì. àbáyé fẹ́ bàjẹ́ ni màá lámbà agbárí ẹ̀ ṣíṣe kàṣà di twelve acres ń sìn. ojú yẹn bàbá. ẹ pẹ̀lẹ́ abẹ́rẹ́ sọ sọ sọ àbí rapa ohun yẹn lè wà lẹ́nu ẹ̀hún ah, ah. ó lóhùn lẹ́nu ògbógbóde winni mi mo kọjá ẹrù àdìkàyà wo bíjà lọ bá ń lọ paramọ́lẹ̀ ò gbọ́dọ̀ jà ohun tó fi ń ṣe filenge filenge wájú irú èmi bọ́bú. ẹ̀kọ́ àwọn méjì nìṣó lẹ́ nìṣó ẹ̀kọ́ nìṣó tó ń bá sáré ẹ̀fọ́ ọmọ lórí pẹ́ bó ti ká tó bá lọ. ìyá wèrè ìyá aláya yín ń bọ̀. orí yín ti yí ikú apá yín àgbàná ń sọ̀rọ̀ yìí ń sọ pé báwo tiẹ̀ ṣe jẹ́ ikú fẹ́ pààyà láyà yín. ọ̀dà ṣùgbọ́n ta ni yẹn ta ni yẹn ṣe ní ọmọ àṣà. kọ́mọ̀ kò sẹ́dà ta ló ń jẹun tájà ń jùrù adé kọlẹ̀ kọ́látọ̀ ò lè ṣílẹ̀kùn. ajagunpẹ́dẹ́ ajagunpẹ́dẹ́ wọ́n ṣe ajagunpẹ́dẹ́ bàbá bìlù. ẹ tún kó you are under arrest mo ní o má ṣe olóṣè ìgbín tó ṣe níjọ́sí kò níwo mo ní o má ṣe olóṣè òkúta tó ṣe níjọ́sí kò lẹ́jẹ̀ o ti wá ṣe báyìí o ti ṣe bó today you are going to follow us to our station you are under arrest. tàbí máa jọ inú sọ̀rọ̀ jáde. olórí ibú yà under arrest ibi yà under arrest. lẹ́mi náà. gbé o pọ́pẹ́ wo ṣùkọ́ àgbàdo tẹ ẹ̀ kó wa a ní ẹ má máa kó wa síwájú wa ẹ má nọrú ṣùkọ́ àgbàdo sí wa ẹ ṣọ́ ẹ̀mí yín náà. eré lẹ́rù pa wá ṣe bí ṣe rí anybody tó bá try anything stupid or funny màá fi sọ kọ́ọ̀rì gbogbo yín dànù. ṣé mo fẹ́ yìí wọn ṣé ṣé ṣé ṣé àyè wọn. ayé ẹ̀rẹ̀ bàbá àṣẹ keep quiet. Ah. Ah, orí orí bu ee eh, bàbá bàbá all this thing wey dey happen na you dey cause am ah, normal normal ẹ̀yin yẹ gentle ẹ̀yin yẹ calm tó bá jẹ́ pé mi ni normal normal wey i be street wọ́n ti dàwọ́ bò yàrá ti máa sọ. step back step back. Ah, irú mi burúkú ń dá mi jù. step back. o fọwọ́ kan fọwọ́ kàn mi wò. the man with the gun is the strongest one. Ah, move back ẹ wo, ẹ wo, ẹ wo. bàbá ti ní ká má ká má bá wọn jà. ó tì mí nà. èrò ẹni ká má bá wọn wé dégbò kẹrí wọn á mọ sí i. Ah, ẹ fi wọn sílẹ̀ o ẹ fi wọn sílẹ̀ ṣé ẹ mọ̀ pé méjì náà wá ń jọ yẹn wọn lọ kóra wọn wá. àpátímẹ́ǹtì ni wọn. wọ́n rí pé àpọ̀jà wọn lọ́jọ́ kò sí wàhálà. ọ́físà um, ọkùnrin ni ẹ́ akin ni ẹ́. <laughs> oromọdìyẹ ò máa wò di. ìyá yóò máa ṣá. ìyá tiẹ̀ gbọ́dọ̀ máa ṣàlẹ́ yìí. àmàlà tí ò lọ́bẹ̀ <laughs> ẹ má gbèdéwájú mi. alóyori burúkú ni ọkọ ẹ jù. ọ̀pàpà parada ọ̀pàpà parada bíṣu bá parada á bàgbàdo bá parada á dẹ̀kọ ọ̀pàpà parada. ee ẹ máa bọ̀ ee ee bọ̀tà mú tiẹ̀ mú mú mú mo ẹ ṣáà ṣe sùúrù ẹ̀sùn síbi ẹ̀sùn síbi ẹ̀sùn síbi ṣé ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ṣé ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ẹ ti gbọ́ ṣé ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀. ẹ ta mo kọjá yẹn bìnrin ẹ ta ẹ jọ ta. kò sí wàhálà ṣé ẹ rí gbogbo bíi àti gba ẹ wá gba ẹ gba ẹ gba ẹ tún bọ́ síta gbogbo street gbígbá everywhere gbígbá máa fi ilẹ̀ o lẹ́yìn oṣù kan ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sígbà lẹ̀ oya ẹ bẹ̀rẹ̀ sígbà ẹ bẹ̀rẹ̀ sígbà. ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀. ẹgbẹ́lẹ̀. ẹ. ẹ. kí ló rí kí ló ṣẹlẹ̀ gangan ó tún kó sára ṣàngó wá lọ́jọ́ tí wọ́n sọ ìkómọ kí ló ń ṣe kí ló wá ṣe ń táìmù yín bíbá. mo ní kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ ajagungbadé ni. ṣèpà ajagungbadé ni. Ah, pẹ̀lẹ́ nínú adétẹ̀mẹ́wàá ẹ̀yọ̀ kan padà wá dúpẹ́ lọ́dọ̀ jésù. ní píríọ̀dì. ọ̀gẹ́ni yánn. fàbà kí ló ṣe ń fẹ̀mí ẹ̀ wo ewu gan kí ló kàn wá pẹ̀lú ọpẹ́ aláìsí wọn tó fẹ́ ṣe fúnra jẹ́ píríọ̀dì kò sẹ́ tó ń wá sáré náà píríọ̀dì má ṣe irú ẹ̀ mọ́ láyé o ọ̀sán àbáàrọ̀ ni má máa wọ́ọ́rọ̀ alẹ́ mọ́ o ẹ wo wèrè tí bàbá tó ṣe ń wò bí mọ́ǹkì ẹ máa wò pé wọ́n jẹ́ ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ ìṣòro. wá wá wá wá Scooby-Doo Scooby-Doo Scooby-Doo Scooby-Doo nìkan tó wá kiri gangan ah ìgbà tó fẹ́ dúpẹ́ o mo tàbí ẹ̀kọ́ wa dúpẹ́ ni wọ́n ó jẹ́ tí mo dẹ̀ ń wo ìwé ewu ẹ̀ yóò dàbí pé o ní mission kan bí o. Ah, ẹ má wá síbi mọ́. tó bá rí pé ká ń gbé náà wọ́n tó ń wo ìgò ìkànnìwá ìkànnìṣàn ìkànnìyàfi sùn ìkànnìyàfi jí tó bá ṣe rè á ṣe ká fún ẹ. a ti ṣe. Ah, ó dàbí pé wọ́n ràn wá ni wọ́n ní kó wá ju nǹkan lé àbí nǹkan tó ń ràn pé kò mọ́dà ó yá gbéra. sàmì kàwáì oyin kò tẹsẹ̀ bó ṣe. Ah. pẹ̀lẹ́ nínú wúndíá mẹ́wàá ẹ̀yọ̀kan padà wá dúpẹ́ aṣèrè. ìyá wa wèrè ta. lérí ikú ogun rajà gúnbadé lábùkù aláìgbọràn wálé. ọ̀pá ńlá ti pàgọ́gọ́ lánàá. wọ́n ìtalẹ̀ ń jẹ ni wọ́n ní àfitọ̀ pàjá pàjá jẹsẹ̀jẹsẹ̀ ń jẹ èèyàn agbanigbín àgbàláhùn ojú ìgbín pọ̀ ju tàwọn lọ <laughs> gbogbo bá ta ni àtàgbé ìkàndù ta ni àtàlà bóyin bá ta ni àmọ́ òróró òyìn ni ìdàwé kì í dájọ́ rẹ̀ kó sun òkè o òní lọ́jọ́ kú ẹ̀ <laughs> ẹ tó bá yọ rè kàn sí tó gbà tí ò tẹ̀mí lọ́rùn tèmi ni pé kó sàkú kàdà fún ọ ibi tó nǹkan bá yọ iwájú mi mo rò kó gbà àmọ́ ibi tó gbà yìí náà èmi náà ni máa pa ẹ́ mo sọ fún ẹ ìṣe ni mo rò pé afẹ́fẹ́ ìfẹ́ kó má kangi oko lára kó gùn yẹn lọ bá ẹ̀mí tí mo fẹ́ sá àmọ́ bó ṣe wá ṣiṣẹ́ lónìí tó gbé ẹ̀ wáyìí náà á jẹ́ pé ọkàn tí mo nílò ní gbòdógbòdó màá yọ lẹ ó ikú ẹ̀rẹ́. ìwọ ìwà bálàrú ẹ̀ èmi karambà ní tí ń da ìwọ ṣé torí ìmùlẹ̀ méje tẹ́yìn méjèèjì kóra ìjọ tẹ́yìn ṣe tí ń bá pa gbogbo yín pọ̀ ha ẹ̀ tó kàlù kan kò yé yín ni o torí à ń gbọ́ pọ̀kọ́ à ń gbọ́ kulẹ̀ à ń gbọ́ kú elédùnmarè irú ẹ̀ ti fojú ta fẹ́fẹ́ o èní báyìí ní bí ọ̀rọ̀ èní ah. máa pa ọ̀la máa pa ẹnu ẹnu lẹsẹ̀ fi pè kúrò ojú ọ̀nà bárigi ṣẹ́gi bá ṣẹ́gi nígbó orí ààrẹ báyìí ló máa fi rò. bíbí ah, bá ṣú àfàyẹ kó bí jàpá bá ṣú àfàyẹ kó. Ah, ah, eh, ṣe sùúrù ọjọ́ pé ò tí ì yá. jọ jọ fòdí rẹ̀ ara ni mi ara ni mi aa ah! má ṣe bẹ́ẹ̀. àṣé ah, òjì báyìí lọ rẹ. mi tó bẹ́ẹ̀. Ah, ọlọ́mọ àyọ̀ o pé lẹ́ni ni pípa yẹn kó tú ọ pẹ̀sẹ̀ kó tú ọ pẹ̀sẹ̀ kò sí wàhálà ṣe ìgbà wa tura rí o. wọ́n má jẹ́ kó tura yìí mo fi ń dá ẹ lójú pé èmi ò fàlàyé òyìnbó wọnú ọ̀rọ̀ ẹ pátápátá mo yọwọ́ pátápátá. ojú àtúnyà rí òwe àkàlà. àṣẹ mi ò tiẹ̀ lé mo lu ọmọkùnrin tí rágbára tó ń lò ẹ wá o ibi gan tó kọ̀ọ̀kan ni mò ń ṣe ṣé bí ká ni mo fẹ́ mu lóòótọ́ ṣe ló yẹ kí n kọ́kọ́ wádìí agbára ẹ̀ mi ò wádìí agbára ẹ̀ mo kàn lọ gbẹ́bù kan ọjà màá jẹ́ kó o mọ̀ pé ilé onífá ni wọ́n ti bí mi ifá ló wò mí dàfà wọ́n tẹ̀ mí nífá wọ́n sì panádù fún mi bájá bá ṣogun ṣọgàn ẹran ògùn náà ni ó padà jẹ èmi náà ni wọ́n padà pa ẹ́ èmi ọlọ́run ó dà mí lóyún ìdí lọ́mọkùnrin ah, ah, ah, ó ti pè mí náà. olórí kò ṣòro kò ṣòro ó ń dò yìí ni o wọ́n ní ó bọ̀ ó bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ tá a bá tètè mójútó ọ̀rọ̀ ọmọkùnrin tí wọ́n ń pè ní ajagungbadé yìí ayíwá alágbèdà nù nídìí mi ò mọ tó ti rí tiẹ̀ o olórí akọ̀dédé fòyọ lójijì níbi tẹ́ ò rò akọ̀dédé yọ sí yín níbi tẹ́ ò ti ronú sí kó lè yọ ṣe báwa nìkan lọ díjú ríran ibo ló ti rí tiẹ̀ olórí ibo ló ti kò ó ìdí rèé tí mo fi ní ká tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ẹ̀ tá a bá tètè wá nǹkan ṣe sí A di kọ́ran jọgbọ́n sí wa lọ́rùn o. ẹ olórí àti gbogbo ẹgbẹ́ ó dá mi lójú pé àsìkò ti tó báyìí tá láti jẹ́ kí ajagungbadé mọ̀ pé àwa gangan lè lédùn àrígbélé ayé lé lọ́wọ́. bẹ́ẹ̀ni àwa la fàyè gbà ó ti dásìkò tá a máa jẹ́ kó mọ̀ pé àwa là ń wọ ọmọ ní inú ewu. bẹ́ẹ̀ni <laughs> àwa ló dídà tí kọni nílà láì lábẹ́ bẹ́ẹ̀ni tó tásìkò tó máa mọ ní owó tó lọ́yà tó mọ ọ̀sẹ̀ kí la fẹ́ sí. níta máa ṣe ẹyin. ẹyin òmùdùmúdù náà jẹ̀dẹ̀ lásán lẹ́pẹ̀rí èmi ajagunpadé láì dáa èmi ò tí nǹkan wọ̀nwọ̀n ẹ̀gbọ́n kọ́ mọ̀ọ́mọ̀ ẹ̀ bẹ́rẹ̀ kó tó wọ̀. kó má bàa sá kíjokíjo ẹ̀yin ẹ̀ráyé yín ẹ káàbọ̀ o. ẹgbẹ̀rún gbà. ìtọ́jú ìjókòó yìí rárá o. yes oh possible bàbá ní ṣókísà Fàlàyé lórúkọ mi ọ̀rẹ́ mi ni àjíṣàfẹ́ ló jẹ́. ẹjọ ṣé mo lè kí. kí a gbọ́dọ̀ kíra because àwa mọ̀ yín gangan ni nǹkan tó ṣẹlẹ̀ rèé ṣe rí abalado òun ni a lọ bàtà máa fi wá dé Akórèdé estate ní abalado àwa rí ilẹ̀ kan bẹ́ẹ̀ Ah, ilẹ̀ yẹn wá fàìn gan ọ̀gbẹ́ ah ta lẹni tó nílẹ̀ yìí ìbẹ̀tàṣá ti ń ṣèwádìí káàkiri náà ti wá sọ pé ẹ̀yin lẹ́ni àwọn ni wọ́n júwe ọ̀dọ̀ yín bí fún aláwọ̀ pé ah, káwá rí. ẹ ṣe kò sí lọ́nà kan tó sọ tó bá yẹ pé ilé abẹ aládùn lẹ gangan lẹ ń sọ lórí eh. ẹ. wà lẹ́gbẹ̀ẹ́ títì ẹ ni o bẹ́ẹ̀ ni ẹ tí wọ́n ṣe ké lẹ́gbẹ̀ẹ́. ẹ ti rìn gan ẹ ti gé ètè òun látòrí ẹ̀ wá sà. torí ẹ̀ la ṣe a fẹ́ rà a fẹ́ ra ilẹ̀ yẹn ni inú mi dẹ̀ dùn pé bẹ́ẹ̀ ṣe sọ ẹ sọ pé yìí gangan lẹ ní ilẹ̀ yẹn èmi mọ nílẹ̀ òun jẹ́ kó jẹ́ tó dùn mọ́ mi nù <laughs> àtẹ̀mí náà jẹ́ pé second party third party fourth party máa ma wà lórí ẹ̀ <laughs> so mo la ṣe tìtorí ẹ̀ wà. <sighs> ṣe rí ilẹ̀ tí a ń sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́yìn òṣèta ìrànwọ́ nídìí torí ilẹ̀ yẹn mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá bàbá mi ni pàápàá jùlọ bàbá tó bí mi ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni a ló ni wọn ti ta wọn tó wá gbélé mi lọ́wọ́ ṣèlú náà ti wá lẹ́kàn pé ọmọ mi kan ṣo tí mo bí ni. ẹ pẹ̀lẹ́ ẹ kú kọndíṣọ̀n tó wà lẹ ìyá ti jẹun ẹ jọ sà ẹ má bínú sà inú lẹrun kan talẹ ní àdúgbò yẹn báyìí. ṣe rí ní àdúgbò tàwa yìí gẹ́gẹ́ bí nǹkan tí mò ń gbọ́ pẹ̀lú àwọn tó ń talẹ̀ lọ́wọ́lọ́wọ́ mò ń pé wọ́n ń ta plọ́ọ̀tì kan wọ́n ń ta ní seven million six million. six million naira bàbá ara tí mò ń sọ nìyẹn tẹ bá tà fáwa èmi á fún yín ní twenty five million. twenty five million naira. ẹ̀ta ẹ̀ta ẹ pẹ̀lẹ́. owó ni inú mi dùn pé nǹkan mọ̀bí tí lèyìn gbé wa láyé ìgbà tí mo sì fẹ́ tà ní má ti tà ti pẹ́ pàápàá jùlọ ipò tí mo wà ẹ̀kọ́ lẹ́ máa bá yín. ok ok àwọn ẹni tí yé mi bóyá ká ṣe báyìí ẹ jẹ́ ká kú ṣe ẹkú púpọ̀ mọ́ yín yẹn wá káwa fún ní fifty million. ẹ ẹ kó ti gbogbo ayé ẹ láti àbí kí ló fẹ́. <laughs> fifty million. ẹ mo gbọ́ ẹ gbọ́ báwo ló gbọ́ fifty million kò ṣeé tà ní. kí lè ta bẹ̀rẹ̀ gbàgbọ́ ti fifty million naira. Ah, ah. Ah, tẹ bá gbowó yìí ẹ lè ra lẹ̀ mí kẹ́ ẹ sọ pé ogún ẹ̀ rí ẹ mú lọ síbòmí ẹ lógún yẹn nìyẹn kí lè ń drag inú ọdún àná. ẹ ohun tẹ́ ẹ sọ yé mi èmi gan mọ̀ pé owó lẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ àmọ́ àwọn ẹ̀jẹ̀ tí mo ti jẹ́. ẹ sà ẹ má bí ẹ náà ó dùn mí ni ó dín owó la millions la sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ sà sixty million. máa fẹ́ seventy gbogbo tí hmm, hmm, hmm, ẹ bá kọta tààrọ owó ni. a fún seventy five. ṣe ni eighty ọ̀gẹ́ ẹ báyìí condition kan wà ní ṣe ni last price. mo ń gbọ́ tẹ̀ ń sọ ẹ̀ ń sọ seventy ẹ̀ ń sọ eighty kí ẹ san two hundred million mo kalẹ̀ yẹn. ìmùlẹ̀ méje. gbélé gbéjù gbégbẹ́ gbọ́dàn. àjìṣòro ni wá. àtàkàkà gbáriwọ ọ̀run dọ̀ọ̀dọ̀. ẹ káàbọ̀ sípàdé yìí. àjìṣàfẹ́. bàbá. torí ẹ ni mo ṣe pè pàdé yìí. kí làbọ̀ lórí ọ̀rọ̀ ọlẹ̀ tí a lọ bá bàbá yẹn fún. olórí alágídí lọkùnrin náà aláfojúdi sì ni nítorí gbogbo ògbìyànjú tèmi àti yín jọ gbà lórí pé kó lè filẹ̀ náà lẹ̀ àfi bẹ́ẹ̀ ni kó ti mọ̀ pé nǹkan kan wà lórí ilẹ̀ yẹn o àfi bẹ́ẹ̀ ni kó ti mọ̀ pé gold wà lórí ilẹ̀ yẹn tá a fẹ́ ti torí ẹ̀ ra ilẹ̀ yẹn òun ló ṣe fojú di wá nítorí pé èmi àti chief náà tún lọ síbẹ̀ àbí èmi àti yín ò jọ débẹ̀ mo dọ̀bálẹ̀ mò ń bẹ̀ kí ni nǹkan tó padà sọ fún wa. náà máa fi ọlọ́pàá gbé wa tá a bá gbìyànjú àti tún padà wá. ó máa fọlọ́pàá gbé wa ni wọ́n á dẹ̀ yìnbọn fún wa lójú òun ah. ẹbí olóye wọ́n tí mo ṣe wá rò rè o a lè máa wò bẹ́ẹ̀ o ẹ ti awo ẹ̀rín ọ̀gbẹ̀rẹ̀ ni o kárakùnrin má bàa máa fi wá ṣe yẹ̀yẹ̀ pẹ̀lú nǹkan tó ti rò lọ́kàn ẹ̀ o ni mo ṣe wò pé ẹja tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ní kíákíá bójú àwo ṣe pé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí mi ò kì í dá àṣẹ pa nǹkan tẹ́ bá fẹ́ ni màá bá yín fẹ́ ọ̀rọ̀ ní gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tí gbọ́ yìí kí rò pé kàn kí ni ká ṣe. olórí ṣe bọ́ nẹ́ni tí ò bá ní jẹ́ káyó a máa ń kọ tiẹ̀ mọ́kà ni èmi ò bá dá lábàá ẹ já yọwọ́ ẹ̀ láwo. ká yọwọ́ ẹ̀ láwo. bẹ́ẹ̀ ni èmi support ẹ o ta ló tún gbéná wojú ẹkùn wa báwo la ṣe máa náwó sí nǹkan káàdẹ̀ nílé mu kò possible now ẹ wọ ẹja gbègbèsẹ lórí ẹ quickly. gẹ́gẹ́ bí pásítọ̀ ajíṣafẹ́ ṣe sọ ẹ̀tẹ́ awo òun lè rí ọ̀gbẹ̀rẹ̀ o nígbà tí gbogbo àwa awo bá wá tẹ́ lójú ọ̀gbẹ̀rẹ̀ kò wá tán bí ẹ̀jẹ̀ á kásẹ̀ wèrè ńlẹ̀. bàbá rẹ ni tí ìmọ̀ràn àbábà tiẹ̀ yàtọ̀ sí tọ́tí mú wá yìí. ẹ wo olórí olórí ṣe rí àbá tí gbogbo wọn mú wá yẹn ó dá mi lójú pé òun ni gbogbo wa support àbí. bẹ́ẹ̀ni. àwa méje la wà lórí ìjókòó yìí ó sì kẹnìkan tí ò ti sọ̀rọ̀. olórí mo bá bẹ́yìn kẹjọ kẹ dá mi dá máa wá nǹkan tí màá ṣe sí. Ah, èmi ni mo fà ẹ́ má bínú nígbà táwọn márùn ti gbàbí kan ibi táwọn márùn gbà yẹn náà nànà wa olóyè àdìgún ìṣẹ́díṣẹ́ lọ bá àwọn security tá n lò kọ́mọ kó kíákíá ó ti pé ṣoṣo nìyẹn bẹ́ẹ̀ni ó dẹ̀ dọ̀rọ̀ kó rí ṣoṣo gbọ́dọ̀ rí ṣoṣo. ìmùlẹ̀ méje gbélé gbéjù gbégbẹ́ gbọ́dọ̀. ìkúlé abiyamọ o yé. yé ìkúlé abiyamọ o ti pààyàn yé òkú ah, ọ̀rọ̀ ti bàbá o in fact nígbà tí mo gbọ́ ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ gan seriously but kò sí nǹkan tá a fẹ́ ṣe bí gbogbo wa ṣe wà yìí kò sẹ́ni tí ò ní kú nínú wa kọ́lọ̀ ń jẹ́ kí ọdún kọdún <laughs> kó jìnnà síra sorry for that. wo má jẹ́ kí n parọ́ tó nígbà tí èmi bá ń bọ̀ ah! ó dùn torí bàbá ṣèyàn bàbá dẹ̀ wọ́n dẹ̀ lọ́ọ́yà yà wọ́n kóyàn mọ́ra kíni yẹn dùn mí gan-an but nevertheless you know nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nǹkan tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé àwọn drivers wa wọn farabalẹ̀ ah wọ́n ti wà reckless jù ṣó ti yẹ ó máa ṣọkùnrin ni o. ẹ má lọ bẹ̀ yẹn ó tó máa ṣẹlẹ̀ oníṣàlàyé má ṣẹlẹ̀ ibẹ̀ yàn fúnra rẹ̀ wa mọ́tò náà tí nǹkan ṣe wo sórí ikú bàbá ọlọ́run ni bó ṣe máa rí nìyẹn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé hmm. ẹlẹ́yìn òṣùwájú ọkọ̀ hmm. dùn mí pé táǹtọ̀ pé ẹ̀rọ yìí pé wọ́n sì kú sí pé wọn kan mọ́tò ìgbòho bá wọn hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹlẹ́yìn òṣùwájú àdúpẹ́ ṣùgbọ́n mo rí ilé àkùṣe. but àtorí nǹkan ṣe nǹkan lọ́lọ́run torí bí mi ṣe ń wò ẹ́ yìí ohun tí ò lè jẹ́ kó ronú pa wọn púpọ̀ ó wà nílẹ̀ already kó tó di pé dáàdì kú ó lọ́rọ̀ tí a wà tí àti dáàdì ta jọ sọ in fact wọ́n ti fẹ́ sign ẹ̀ gan díẹ̀ ló kàn. ẹ a ní àṣẹ ti ọ̀rọ̀. sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ilẹ̀ yín ilẹ̀ yín ilẹ̀ bàbá tó wà ní abalado ìyẹn ní Akorede estate ó ti mọ̀lẹ́ ó mọ̀lẹ́ <laughs> ah, ilẹ̀ bàbá ni so ilẹ̀ yẹn láti jọ sọ̀rọ̀ nípa ẹ̀ in fact ìgbà tá a sọ̀rọ̀ ilẹ̀ yẹn gan bíi twenty million naira lálá fẹ́ fún bàbá dé owó yẹn pọ̀ bọ̀ tó ní reason tẹ́ mi fún ọ because bó ṣe sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ń wúyàn lórí ó lè mọ bí mo ṣe miss bàbá yẹn tó níwọ̀n bá ìgbà tèmi àti wọ́n jọ pàdé ṣe náà ń ṣe mí bíi fámìlì. bàbá ló yà mo ah! á wò pé nǹkan tí mo lè ṣe rèé ilẹ̀ yẹn amòye tó tó amòye tó jẹ́ eh, jẹ́ ká fún wọn ní twenty million naira hmm. ó kù díẹ̀ kí dáàdi yẹn sáìn báyìí náà kú ta ló mọ̀ pé wọ́n ló máa wá di mílíọ̀nìà. ẹni kí wọ́n dẹ̀ sọ pé kò sí wàhálà o ibi tá a ti dá ọ̀rọ̀ dé pẹ̀lú bàbá tá a eh. fi parí ẹ̀ ká dẹ̀ parí ẹ̀ pẹ̀lú wọ. ìgbà tí o gọ̀ <laughs> sharp guy lòun o láti o ṣe o mọ̀ pé ẹni tó bá rí wá dúró ọ̀fà bẹ́ẹ̀ yẹn twenty million naira tí o bá gbà orí ẹ̀ burú ni orí ẹ̀ ò ní burú orí ẹ̀ ò ní burú. <laughs> pẹ̀lẹ́ ẹ ṣe gọ̀ọ́sà mo really appreciate. Ah, eh. twenty million ó pọ̀ o ah. owó tó pọ̀ gidi. ó pọ̀ gidi ni. àmọ́ ṣá ṣe rí ilẹ̀ tẹ́ ń sọ yìí ní fámìlì títí wa ilẹ̀ yẹn bàbá bàbá mi ló ní tó dọ́dọ̀ bàbá bàbá tó dọ́dọ̀ bàbá tó dọ́dọ̀ pọ̀ sí tèmi hmm. so wọ́n transfer síra wọn ni ṣe rí ogún ìrandíran ni hmm. lọ́dọ̀ tí wa àkíkà ni rárá ah, so èmi náà ò pèsè sí èmi náà ti wá lórí ẹbí tí wọ́n tún ti jogún lẹ́yìn sí bó jẹ́ mo fẹ́ kọ́lé sí ni o fẹ́ dáko sí ni o nǹkan tí bá fẹ́ ṣe síbẹ̀ ó jẹ́ látọwọ́ mi kò ṣe pé a máa tà síta títí èmi náà máa fi dàgbà dàgbà bá a tún fi gbé fọmọ mi bá a ṣe ṣe nìyẹn. <laughs> ó lọ school náà àbí. ọtí mi bá nìyẹn. ní nǹkan tí mo rí lára ẹ̀ rúkọ lọ school rẹ̀ lajú tí ìfẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ní sùúrù kíni èmi fẹ́ dèrè kankan lọ́wọ́ ẹ̀ ni ọmọ pé ọ̀rọ̀ tó sọ yẹn gan-an ó ṣe ní kàyéfì. because ebo tẹ́mi tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ilẹ̀ níní ìjọ kí ló wà fún ṣé bí títà ni àti kíkọ́ àti kíkọ́ ọ̀dà ìwọ náà bíbá ìwò oní bàbá tó bí bàbá ẹ̀ àwọn ni wọ́n ní bàbá ẹ̀ dẹ̀ jogún ẹ̀ nísìnyí bàbá ò tún wá sí láyé. bàbá bàbá ẹ̀ dà dádì ẹ̀ ń kọ́ ṣé o fẹ́ kú lórí mo ṣeé ṣe wẹ́ẹ́ tó bá lòun talẹ̀ yẹn fún wa kò sí káfílẹ̀ o. èmi fẹ́ béèrè ẹni ọ̀rọ̀ yẹn ṣe kókó ilẹ̀ kí ni ó wà fún ṣé kò ṣe títà. títà ni tàbí kíkọ́. tàbí kíkọ́ tí bàbá bàbá ẹ tó ní wọn ò rí nǹkan ṣe sí bàbá ẹ tún gbogbo ẹ wọ́n dẹ̀ kú ọ̀ṣẹ́ wọ́n dẹ̀ kú ìwọ́dẹ̀ ló wá jogún ẹ̀yìn asọ́mọ tó jáfáfá ó dẹ̀ lọ school àdẹ̀fẹ́ ah. rà lọ́wọ́ ẹ̀ twenty million naira. ọjọ́ mẹ́jọ lè ṣe fún dádì yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹni pé nítorí ìdílé yín àkàrà àtẹ̀kọ́ lẹ há mi ìwà kò sówó ni kò sówó ni drink lásán ẹ rà. ẹ wo ẹ jẹ́ ká sọ tọrọ. ṣé yẹn ló fẹ́ máa bá lọ. ìyẹn tí wàá kọ ẹ kì í sọ tọrọ fún mi sẹ́rí ilẹ̀ yẹn báyìí máa ṣiṣẹ́ ìkọ́ tèmi èèwọ̀ bọ̀ lóyún nídìílé títí àwọn òkúta so ẹ má bẹ̀rẹ̀ sars work. Yeah. Oh, that ògbógbòdì wí aṣòro desire àbíyẹ kí lorúkọ rẹ ẹjẹ kò wọlé. bí mo ṣe rí kọ́ọ̀lì ni mo ké sáwọn boys pé ah, ah, wọ́n yẹ ká yọjú ṣàlàyé pé ah, tí ká aláyé wá di pè mí báyìí á jẹ́ wípé gidi ti ṣẹlẹ̀ ní bàbá kí ló wà ń flọ̀ ẹ já mọ̀. Farouk mo fẹ́ kó fi ara balẹ̀ kó lè get mi dáadáa torí mi ò fẹ́ fọkàn kankan lórí ọ̀rọ̀ ṣẹ́ yìí àná dẹ̀ ti ń pẹ́ wọ́n ní ta bá ti pẹ́ lórí èmi keṣíkeṣí kan máa ń báyàn bẹ́ẹ̀ àfẹ́ keṣíkeṣí rán dáadáa bá wa lórí ilẹ̀ yìí nìyà ó mo tún bàbá ẹ̀ ṣe ṣe ṣe ṣe agídí bàbá ẹ̀ ló ti ti sọ́kọ́ kókó pa bàbá ẹ̀ dànù bàbá kú tán lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fọ́ńbù ibi ìlà pè sí náà ilé àtọ́lóyè lájọ pé tájọ́ bá sọ̀rọ̀ tó bá rí bó ṣe bá mi sọ. eléyìí pé ọmọ kọ̀ láti gba àló ranjú mọ́ mi sọ ni pé mi ò ṣe ó ranjú mọ́ mi sọ̀rọ̀ ni. ọdún owó yẹn. ọlọ́run ò ṣe ló sọ. nǹkan ta ni kí bàbá ṣe tó kọ̀ tó ní òun ṣe táwọn kúrò bẹ́ẹ̀ a tó wá sọ fún mi òun náà tó wá sọ fún mi ò ṣe ibi tẹnubà bẹ́ẹ̀ lọ ọmọ ọ̀run ọ̀run. agreement wà nílẹ̀ already tá a ti ṣe nítorí ilẹ̀ ẹ̀yẹn make sure kẹ́ ẹ mọ dọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ kó sign kò ní gba kankan lẹ́yìn tó bá sign tán kí lẹ máa ṣe ẹ ọ̀dà boss mo fi ń dá yín lójú oró ọmọ oró ni mí ara báyẹn ti fojú dàáké ó ti di dandan gbogbo aké ńlá ni mí mo lè lági oró kan lẹ̀ bọ́ọ̀sì ẹ fọkàn balẹ̀ ó ti di ṣíṣe àbí akílẹ̀ wí. sars ẹ mọ̀ pé a fail and a disappoint in our previous jobs you know? and this one will not be an exception we will be diligent with it. we always on point boss wàláyé sọ pé ó ti lọ. it's a done deal already. ọ̀nà Farouk fi òwe lẹ̀ o fi àṣàmọ̀ Yorùbá lẹ̀ ẹ pàdánù kó má jẹ́ ibi tó ti ń pa òwe ó ní wàhálà máa ti ṣẹlẹ̀ tó máa ti aláàtì ọlọ́pàá pọ̀ ọlọ́pàá kan wá kó yé ibi tẹ́ bá wà. ọlọ́pàá máa fọ́ ọlọ́pàá. ní ni. mo ṣe é ṣe bàbá. that is what i'm saying. ẹ ẹ ṣiṣẹ́ lójú o kíákíá. ẹ fífọ̀ ọ̀kan tẹ́ ìmọ̀ àṣefáwà ni pé ẹ mẹ́sàn-án pé ẹ ṣiṣẹ́ yẹn diligently ó má sì traces kankan. bosses mo assure yín i will send him six feet down ó ti di ṣíṣe i beg to take my leave thank you boss. gbogbo ni ìrìn àjò lómi sára bí ẹ bí ẹ àjànà kúkọjá borí kan fìdí ó bàbá rẹ ní ká sọ pé àjànà kúkọjá borí kan fìdí. kọjá torí kò mọ̀ rí o. kí ló ṣẹlẹ̀ kí ni. You will, you will work and still and call you back. Misa, Misa, come on, come here. Enter this car. Give it. Give him into the car. Right, right. If he fucks up, you gun him down. What nonsense. Emi, shake up. Move, guys. Move, guys. Move it. Shut your trap. Okay. Move it nǹkan tẹ́mi sítá ẹ̀ ṣe. shut shut yóò bá lajọ sọ. move it. àjàwó gbèrà ń kú nṣó. ẹ ẹ ṣé àti gẹ́gàn tí mo sọ mi ò sọ pé mi ò lọ ẹ mọ. ẹ ẹ sọ̀rọ̀ mọ́ keep quiet. ẹ wo ẹ wo kó tó ṣẹlẹ̀ mi ò mọ nǹkan tẹ́ ẹ̀ sọ báyìí. yes lie down lie down flat kọjú sóòrùn kọjú sóòrùn. kọjú sóòrùn. ah you're silly ah must be very silly. gbé fún báyìí. Eh. Eh mo mọ̀ pé wọ́n ti ń lọ ẹ̀ látàárọ̀ god dem feel bad about it but to make things easier for yourself bóyá dìde kò gba ìwé ìwọ. ẹgbẹ́ mi díẹ̀ ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. jíde ẹ ṣe ẹ ṣe yé. gbẹ̀lọ́ mi. àríran ọmọ. gbẹ̀lọ́ mi ojú àlà. ọrùn yẹn ṣe pọ̀ jù. tí n bá sún etí ẹ nísìn ojú àlà. mo ṣe là kí lẹ fẹ́. sáì kí ni yẹn sì. èwo. ó máa sáìn ẹni nígbà tó fẹ́ gba bíbá ìdánwò. Ah, gbàkú sáìn máa fìbọn ìfu ẹni orí orí ti fọ́ tẹ́lẹ̀ ẹ ṣàánú mi. tẹ́tí kò gbọ́ mi dáadáa Fálàyé Chief Adigun atajísafẹ́ wọ́n ti wá bá mi wọ́n ti wá bá mi kí n ta lẹ́wọ́ ní ìta. ẹ wọ́n fẹ́ fi pẹ́ gbà ni wọ́n mọ̀ pé bọ́lúbàdàn bá wọ short nika ó mọ ẹgbẹ́ bá bá ńlá kú ẹni tí í ṣe àgbà náà fi hàn ẹ́ yẹn wọ́n wá tọwọ́ bọ̀wé yìí nìsín ilẹ̀ àwa di tiwọn. irọ́ o ilẹ̀ tó o fẹ́ fún wọn lẹ́rọ̀ yẹn wàá fún wọn lélẹ̀. tọ́bọ̀ wá ní pé kó o tọwọ́ bọ̀wé lélẹ̀ tó o bá kọ wàá gbé kuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra o àdàkù tọwọ́ bọ̀ báyìí. ọ̀sẹ̀ yìí ibo bẹ̀ ibo ibo. sáyẹ̀nsì bi. ibi. sign here now. ma sign. sign. o ti sign. ẹ wo lẹ tún fẹ́. Eh? sáyẹnsì CP, báyìí. ah eh, mo is sá mo is sá mo is sá. take it from me. ẹ ṣe ẹ jọ gbé mi dìde ẹ kẹ máa. Eh, mo bá Yes, mo fẹ́ dìde. Ah! ṣé o mọ̀ pé mo dẹ̀ fẹ́ràn ẹ mo mm. oh corporate, oh o ò tiẹ̀ fi iṣẹ́ yìí ní mi lára rárá mm. ah, àwa ọlọ́pàá àwa agbófinró ọ̀rẹ́ aráàlú ni wá kó má bàa ríṣòro pẹ̀lú àwọn alágbára ayé ni ṣóye mi ìfẹ́ kó o jì sọ́fì ayé ni tó ti yé ẹ báyẹn o ṣe ah. iṣẹ́ lọ ṣe. ẹ ṣe gan. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti jẹ́ ká ṣe eléyìí láṣeyege <laughs> a ti pín tapá fapá a ti pín tẹsẹ̀ fẹsẹ̀ a dẹ̀ ti pín titàn fún tàn kí ló tún kù. sí ìtọ́kù bọ́ <laughs> kí ló fà tẹ́rù fi ń báyìí. Ah, irú ọjọ́ máa báyàn kí ló ní tẹ́rù ń báyìí. Ah, ìmùlẹ̀ méje wà bẹ́ẹ̀ òòṣà láìmùlẹ̀ méje wà nínú omi lọ́ọ̀ tó dúró tì wá kò sí gbogbo nǹkan tá a ṣe tí ò ṣàlá tó wà nínú omi tí ò ní dúró tì wá lẹ́yìn kí ló ń bẹ̀ yín lẹ́rù. anyways lóòótọ́ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ nítorí wọ́n sọ pé ẹyẹ bẹ̀rù olótọ́jọ́ ọ̀tẹ̀ má bẹ̀rù tó yẹ mọ́ owó yín tẹ̀yìn gbà kílẹ̀ fẹ́ fi ṣe. ìṣòro owó yẹ. lákòókò náà èmi máa fẹ́ lu carrots nítorí mo fi máa ta mọ́tò yes. Then, tí n bá tún ti gba àwọn owó yẹn sí, subsequently I would think I will invest it in a business, other businesses. Ó yẹ kẹ́ mọ business ẹ̀ ń sìn. Ah no no mo ti mọ̀ but at least màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tòmọ́tò náà. Okay. Yes. <laughs> Anyways, that's good. You are making sense. Yes. You are making sense. Ìwọ kọ. Irùngbọ̀n funfun yóò wà bẹ́ẹ̀ lásán. <laughs> Ẹ wo owó tèmi mọ̀ láti kékeré ni mo fẹ́ ṣe o bẹ́ẹ̀ ni ẹ mọ̀ mí tẹ́lẹ̀ ẹ mọ̀ nǹkan tí mo love ẹ mọ̀ nǹkan tí mo ṣe. bẹ́ẹ̀ ni church ni màá lọ dá sílẹ̀ tí màá dá church ńlá sílẹ̀ gangan màá kan á big gan in fact má máa kọ́kọ́ bẹ̀rẹ̀ owó ni màá fáwọn èèyàn pastor. give away ni màá kọ́ ṣe give away ni màá kọ́ ṣe everywhere àwọn èèyàn á rọ́ sínú ibẹ̀ tó bá rọ́ síbẹ̀ tó balance màá ní owó tọ́lọ́run fún mi ni mo ti ná tán yẹn màá máa wàásù oríṣiríṣi ìmùlẹ̀ méje dẹ̀ wà níbẹ̀ tó máa tì mí lẹ́yìn ohun tí bá ní kó ṣe ni ẹlòmíà kúnlẹ̀ síwájú mi bá máa ríran sí lọ́wọ́ kan ni òṣàánú mi ló máa fún mi nìyẹn tí bá fẹ́ ni èrò máa rọ́ wá ni mọ̀ kí tí mírèkù bá wọ èrò ń pọ̀ mọ́ ọ̀hún ẹ̀ ní mọ̀ tó wà lẹ́yìn ẹ̀ eh, eh, mi ìdẹ̀fẹ́ káwọn ìjọba lé máa lé mi mú káàkiri pé mo ni mo ti rówó so tó bá jẹ́ church ni wọ́n ní yọ̀dọ̀ mi. bí pastor ọlọ́run má jẹ́ <laughs> wọ́n lè yọ̀dọ̀ mi o kó tó di wípé church tèmi dálẹ̀ pastor burúkú lèmi máa jẹ́ kó tó di wípé mo fi bàtà wọn dáadáa jẹ́ èmi àtún ti sá lọ bò mí màá kàn fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. <laughs> àti kò ṣe mọ̀ pé ìlẹ́gà ni orí ilẹ̀ tàwa ẹ̀ tá a ti ṣe nǹkan tá a ṣe àwọn gold tá a wà bẹ́ẹ̀ by the time tíjọba bá fi lè mọ̀ àgbà tó wà lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì rà kó tó di pa bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo yẹn tí gọ́ọ̀mẹ̀ntì bá lọ dé tó bá láwọn fẹ́ gbá mi nípa kan abẹ́gbọ́ kan tó wá bá mi ní chọ́ọ̀chì tí mo ti ń lo jìbìtì fáwọn èèyàn màá ti sá <laughs> ẹ dẹ̀ mọ̀ páwọn pastors gidi náà lè lọ competition against mi gbogbo èmi náà ti múra lẹ̀ ọ̀rẹ́ dì sílẹ̀ ah! ọba tó pọ̀ ní pàtì agbára ah! kábíyèsí eh, a gbàdúrà fún mi. mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ aláwọ̀ fọ́hùn létí pẹ́pẹ́ yẹn. ẹ sọ̀rọ̀ ẹ̀rí pàgbára ni. aláàfin Ògún ni mí aláàfin Ògún baálé àrẹ̀kí ni mí ọ̀gbẹ́jọba gómọ nítàn ẹ lọ sọ́dọ̀ àwọn agbófinró tó wà lágbègbè yìí gbogbo nǹkan tẹ́ gbélé ayé ṣe ní ìka gbogbo nǹkan tẹ́ gbélé ayé ṣe ní búburú gbogbo ẹ̀ ní kẹ́ sọ fún wọn kò sómi bì àìsí. wà á lọ sọ fún wọn lọ́gùn ẹ̀ tó la pásítọ̀ pásítọ̀. gbọ́dọ̀ bí olúwa kan ọmọ ẹ̀yìn tó ní lọ. eré ikú ogun lajagun gbadé lábùkù aláìgbọràn wálé. ọ̀gá agbófinró ẹ kúṣẹ́ ọlọ́run máa fún yín ṣe. àmín. nítorí àwọn tí wọ́n wá síbí tó wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn pásítọ̀ ajíṣafẹ́ àdìgún àti babaláwo àárín wọn wọ́n pọ̀ wọ́n ní ẹgbẹ́ kan méje ni mo kí gbogbo náà ti wá sọ tẹnu wọn torí ẹ̀ mo ṣe wá wọ́n máa ń ní ìṣẹ́ kì í dédé ṣẹ ṣe rí ẹni tó bá burú ó mọ̀ ṣùgbọ́n tó bá tún ti kóyàn mọ́ra wàhálà máa pọ̀ ń gbòòrò ni àwọn tó ń ṣiṣẹ́ fún ọ̀rẹ́ o àwọn tó kó mọ́ra tó ń jọ ń wà bàjẹ́ láàrin ìlú rè kọ́ táwọn ilé ò bá gbà kò ní dí bó ṣe dà yìí ṣé ti gẹ́ nǹkan tí mo ń sọ so ẹ jọ àwọn ilé ìmú kó wa ó sì kù wọ́n sì kù lọ́dọ̀ mi tí n bá kó wọn kú omi tó ti lọ bá mi ṣe àwọn iṣẹ́ tí mo ní kọ́ ṣe màá kó wọn wá sọ́dọ̀ yìí ṣùgbọ́n wọn mo ṣe torí ẹ̀wà náà ni pé ẹ ẹ bá mi fi ìjìyà tó tọ́ ẹ bá mi fi jẹ wọ́n. ó dà kó burú mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín lórúkọ iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti bá wa ṣe nǹkan tó pọ̀ ẹ ti ran ìjọba lọ́wọ́ lórí àwọn kọ̀lọ̀rọ̀sí tó wà ní ọ̀dọ̀ yín bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ kò sí òfin tó sọ wípé dandan ọlọ́pàá nìkan ló gbọ́dọ̀ arrest ẹ̀ tí èèyàn náà bá ní àǹfààní àti rí àwọn kan bùṣọ tó bá hùwà tí ò dáa tó mú ọ wá sí station ó ti arrest wọn náà nìyẹn èyí tó kù kù sọ́wọ́ tiwa láti ṣe nítorí ẹ̀ka ṣe. You are mad. You are mad. O ì tí ì mọ nǹkan tó ń ṣe ẹ́. Well sir lẹ́ẹ̀kan sí ẹ ṣé mo dúpẹ́. Èmi náà wá fi ń dá yín lójú pèpè ṣe rí gbogbo àwọn tí wọ́n hùwà tó kù díẹ̀ káàtó yẹ títí dé orí àwọn bàbá àṣàlẹ̀ wọn pásítọ̀ ajíṣafẹ́ àti àwọn tó kù yẹn mo fi ń darí lójú pé gbogbo wọn àti àwọn e, e, èèyàn burúkú tí wọ́n wà ní orí ìdúró yìí pẹ̀lú àwọn tó kù tẹ sọ wípé àwọn ará yín ti kó lọ ṣiṣẹ́ yẹn tẹ láti kó gbogbo wọn dé wọn àṣọ yín wípé gbogbo wọn ló máa fojú balẹ̀ ẹjọ́ yes. Ah, ṣe gan. nǹkan tí mo tún fẹ́ á sọ rèé inú mi dùn bá a ṣe mọ́ra báyìí o ilé fẹ́ kẹ́ tó mọ ìdàkejì mi ṣé rí bọ́ọ̀ṣì wa yìí ẹ bá mi fi ìjìyà tó tọ́ kẹ́ fi jẹ wọ́n àtàwọn bàbá àṣàlẹ̀ wọn torí màá máa mọ́nítọ̀ ẹ̀ o kò gbọ́dọ̀ yàtọ̀ o. ẹ wo ẹyẹ máa ṣèyọnu ẹ má dara ẹ láàmú gbogbo tó ẹ ká ṣe àwa máa ṣe ẹ kẹbi ṣe tiwa. ẹ ṣe kọsán ọ̀rọ̀ inspector Déwùmí. yes sir. bọ̀ kí ló ṣẹlẹ̀ ìgbà tí inspector Farouk tí wọ́n ń hu àwọn ìwà tí wọ́n hu yìí mo believe pé ẹjọ́ close kí ló dé tí ẹ ò bára yín sọ̀rọ̀ kí ló dé tẹ́ ẹ jẹ́ kí mi mọ ohun tó ń ṣẹlẹ̀. in fact ọ̀gá bí inspector Farouk ṣe ń ṣiṣẹ́ ọ̀hún ọlọ́run nìkan báyìí ló yẹ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ báyìí àwọn ti wá sọ èsì tó wá kan ọ̀bọ ìsìn wọ́n exempt mi ni mi mọ anything about all this. well kò sí problem bí oníkálukú bá ṣe mọṣẹ́ tiẹ̀ ṣe ẹ jẹ́ kó ṣe i am very sure wípé lọ́jọ́ kan àṣírí gbogbo amòkùn ṣìkà ó máa máa tú náà ni. Um, n tí màá kàn sọ ni wípé ẹ make sure wípé ẹ prepare case file wọn láti lè rí wípé gbogbo wọn pátá àtàwọn àtàwọn tó kù tó fẹ́ kó wá àti àwọn bàbá àsàlẹ̀ wọn tí gbogbo wọn make sure wípé wọn dey court and make sure you do that. thank you very much sir. okay. ẹ ṣe gbọ́n really appreciate. it's okay. nǹkan tó ní lára tó ò ní àmọ́ nǹkan tí wọ́n ní tí ọgọ́rùn-ún obìnrin tí wọ́n bá kó wọn jọ gbogbo wọn lè má ní kó jẹ́ yọ kan ṣo máa nínú wọn. torí wípé alágbàro ò yege aláṣọ máa gbà tó bá dọ̀la. ẹ mà láyà o ẹ ti gbàgbé pé níbo ló wà òun nìyájú ẹkùn àṣé kò sí ẹwà kankan lára ìṣúrú ó kò fara jọ tù mí. ẹ̀rù bọ́lọ́ lójú ata ẹni tí ò bá fẹ́ ká jẹun káyó a máa ń wo ọkà ìmọ́kà ni. ó bọ́ lọ́wọ́ ṣùpá ó dára ọmọ jù ah, kí nǹkan tó ń sọ lẹ́nu yìí òrìṣà jẹ́ pé méjì obìnrin ò dénú. lónìí àti di méje lọ́kàn tàdó bá gbàdó mi àdó arínú ra wọn. Ah, eh. kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ṣe jẹ́ pé anytime tó bá ti bí ẹ lọ́rọ̀ yìí báyìí ó máa so gbé wa lọ báyìí ó máa gbé wa lọ báyìí kí ló tó ṣe lè sọ fún wa gangan kan tó wà nídìí ọ̀rọ̀ yìí. àṣírí ìkú. òṣùwọ̀n rẹ̀ kú fọ́fọ́ ó tẹ̀wọ̀n. ikọ̀ mi gbẹ́jà ńlá mo gbé nǹkan gidi gbà. tiwa resọ̀kọ náà. tiwa resọ̀kọ náà ti débi látàárọ̀ ọkọ̀ jókòó ibi ẹ̀ tó wá ṣàṣàlátù. nǹkan ẹ fún mi jà kí ló ṣe lè ó nǹkan tó rẹ̀ ṣe yẹn mo máa jẹ́ kó dùn ẹ̀ àbí wèrè ṣé èmi mo ṣàmọ́ máa lágídí kí n tó ṣẹ̀ lọ́kì. come on i take care. ṣẹ́yìn tẹ fẹ́ tọ́jú mi náà lélẹ̀ sátidé tó bá máa dà ṣèbá ti jímọ̀ la máa ti mọ̀. Are, you sure I should send it to that account? Yeah, I'm very sure. Lọ fọ gbogbo píríọ̀dù tó sọ́gbọ̀n ṣe yẹn tàbí fọ kó mọ ṣáka kó máa bọ̀ kó wá gàbó wọn ní síbi kó jẹ́ kí n lọ kí. eventually tó bá padà kú ẹgbẹẹgbẹ̀rún obìnrin ló máa kọjá lórí sàárẹ̀. ẹran tọ́ka bá fẹnu sọ. kí ló sọ. ẹnu ọ̀ka ní ikú sí àbúwà báyìí lẹkùn mẹ́ran ẹkùn kì í jẹran ọ̀kà sí. wàhálà ńlá lèlè yìí báwo ló ṣe ṣe é àtijọ́ tí mo ti ń fi àwo ìwé jẹun kò fọ́mọ́ mi lọ́wọ́ rí. òyà ẹ tírí mi wò tírí mi nì tírí mi nì dín mo fún ìyá ẹ ó jáde ó lọ ṣèṣe kúṣe mo jà sí lójú àbí èmi máa jà. ẹ dẹ̀ máa bára yín kalẹ̀. amen thank you so much. dọ́jọ́ ó dàjẹ́ kí n ṣe àfẹnù fídíò. kí ló fẹ́ fẹ́ nu fídíò. kí n fẹ́ nu fídíò ṣoríṣorí ẹ̀. Ajídára ló kù díẹ̀ kí n débẹ̀ mò ń lọ. Wọlé sí mọ́tò. Bàbá, ọmọ tí inú rà láàánú o. Ẹ jẹ́ wọlé fúnra. Ah! Lọ́dọ̀ fi mí lẹ́bi lọ. Láti fi ọkọ̀ oṣù lálẹ́ àná kó tó lọ sùn. Kí ni ẹjọ́ kọ́ mi kó dẹ̀ máa jì? Gbogbo àwọn tẹ́ ẹ rí nínú ọkọ̀ ọ̀hún ìsìnkú ọ̀run ni wọ́n. Àwọn ọ̀dọ́ wọn kàn ń kú náà ni. Àwa panupọ̀ pé tó bá a bá mọ ibi tó ti ń bọ̀ a fẹ́ mọ ibi tí bíbálẹ̀ bá dé. àwọn kókó ń ṣẹlẹ̀ nínú ìlú wa lọ́wọ́lọ́wọ́ báyìí in fact kàyéfì ńlá ló jẹ́. báwo làwọn èèyàn ṣe máa dé wọn á wọṣọ pàtí wọn á múra tán wọn á dẹ̀ lie down sórí bed wọn á dẹ̀ kú. ẹ ló bàbá ìkànnìyàn ṣé ìṣẹ̀lẹ̀ ńlá tẹ̀sán pọ̀ máa ṣẹlẹ̀ òun ló ti ṣẹlẹ̀ yìí. thank you